Independence Square, opposite Ibadan Housing Corporation, Aholowo Avenue, Old Bodija, Ibadan. It's very important that you register to be at this event. And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be at this event. So take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 8th of February 2024, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. If you want to register to attend on the second day, which is Friday, the 9th of February 2024, send an SMS to the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 091 6466 0000. Let me take that phone number again 091 0000. Let me take that phone number again 091 0000. Thank you. All right, you've heard it all from the experts. And in the words of Amelia Earhart, the most difficult thing is the decision to act, the rest is merely tenacity. Take a decision to act today and watch your financial future unfold. Thank you very much, Michael Akinwale, for coming on the program today. Thank you so much, Leko. Beautiful time to be here. All right, it's been great having him on the program. See you at the top, guys. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. lójúpọ̀nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm la ṣe pa gbogbo ẹ̀pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣáà ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà bó ṣe ń gbà tẹ fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àgbà fún yípo ọjọ́. hello. hello. Hello. Hello. Call Hello, hello, you. to Kọ́lágbájá. Kọ́lágbájá. Onye na-eme mkpọtụ Call Kọ́lágbájá. Say the matter, e don turn kasala. be you go cover shola. As roadblock don't block Asha now. Now the matter we dey solve. But e no gree solve. Ask am wetin dey solve. E no fit talk. them disability, disability. Oh, where you they give me, where you they give me, so they make you feel it. Like say you kill it, show you want to finish, want to finish me. Oh, but enough he walk. See, I day my head, the head too strong. You go gas call agbaja, say the matter don't turn kasala. I be make you cover shola, as roadblock don't block ashana. Now the matter we dey solve since he no gree solve. Ask am wetin dey solve, he no fit talk. You can't stop my shine, you can't spoil my beat, you can't. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. <laughs> tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. apẹ́ díẹ̀. àpẹ́ òun àpẹ́ ah, díẹ̀ o. ire tá a kò lọ́nà ni o. ẹ asápẹ́. ẹ a ẹ mọ̀ sọ pé apẹ́ mọ̀ ire a kò lọ́nà. ẹ mọ̀ mọ̀ pé apẹ́ mọ̀ mọ̀ pé apẹ́ o <laughs> ire tí a kò lọ́nà ló jẹ́ apẹ́. a kúkú pẹ́. bẹ́ẹ̀ni ire ni tiwa. ká lè ba apẹ́ náà lọ jẹ́ ká pẹ́. bẹ́ẹ̀ni. ìkanjú kọ́ ilé ayé. ikú èdè. Ah, ah ká lè bá a pẹ́ ló jẹ́ mm, pé kárì gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ò ní àsọnù sọ́nà ẹni sáré tètè náà ò sì ní kọjá ilé kọjá bíi tí ń lọ sùúrù gbogbo nǹkan gbà ọ ẹ̀kọ́ gbóná gan wọ́n fẹ́ sùúrù bó ṣe ah. dáa tó láàánú ọyẹ́ báyìí <laughs> wọ́n fẹ́ sùúrù o ẹjọ́ ti rí díẹ̀ tó gbé mu o. ojú ò wá ní tiẹ̀ ẹ ibi ọyẹ́ yẹn ni ojú àti mu Abọ́ládé àwa iṣẹ́ onímọ̀ ìsìnjìnlẹ̀ sáyẹ́ǹsì o àmọ́ àwa tí a jẹ́ oníròyìn tá a mọ̀ ń tà ń ṣe tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ọkọ̀ ṣẹmọ̀ṣẹ́ a gbọ́dọ̀ mọ̀ nǹkan kan nípa gbogbo nǹkan no matter how little you must know something so, about, about everything. everything fine ẹyin ẹ jẹ́ ká jábọ̀ fún yín pé ọyẹ́ tí ń mú yín ọyẹ́ tí ó yẹ kí ẹ fi àkíyèsí sí ni o gẹ́gẹ́ bí aráàlú kì í ṣerú ọyẹ́ ẹ̀nà mà ẹ rí i pé ọyẹ́ yìí ọ̀nà mà ló ṣe ààyè tí kọ́ bí iná mọ̀ ìdí abáre o àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì jẹ́ kó yé wa wípé bá a bá wo àsìkò tí ọyẹ́ yìí tó wá hmm. a rí i pé ọ̀sàpá kànjà mọ́ ìgẹ́ta síbi ìbí àsìgẹ́ nọ́mbà one ni èyí tó tún jọ ni wípé irúfẹ́ ọyẹ́ yìí this type of ọyẹ́ abalade ṣé o ṣàkíyèsí kankan nípa this type of ọyẹ́ o rí pé bí ọyẹ́ eléruku bí ìgbà tí ọyẹ́ tó gbé kọ́ káàkiri tó gbé kọ́ ikọ́ ni kí ló dé ikọ́ lọ́tún lọ́sì fífà lọ́tún lọ́sì hmm. ẹ̀yin àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó yá pé ó ṣeé ṣe kó jẹ́ pé láti òfurufú ní nǹkan kan ti ní àwọn gáàsì ìṣẹ̀ǹbáyé kan ti wà release sí orí planẹ̀tì yìí bẹ́ẹ̀ ni sílé ayé tí èsì sábà mm, sọ̀kalẹ̀ àwa ti wá túralẹ̀ bá a ṣe túralẹ̀ ọwọ́ aráyè ọwọ́ aráyè kò sí alára ọwọ́ ọgbà ìgbáyàwó lẹ́sẹ̀lómi lára. ọ̀rọ̀ pàwọ̀ ò ní mọ̀ àwa máa rò pé ah, ọyẹ́ yìí ọyẹ́ yìí mm. kí n sọ yẹ ẹ̀ nọ́mà kí wàá là ẹ̀ sọ ni pé ẹ dákun pàápàá jùlọ àwọn òbí àtàlágbàtọ́ àsìkò tí a máa mójútó àwọn ọmọ wa ibi tó bá yẹ kí wọn àwọn ọmọ kéékèèké mọ̀jèsí tí kìíní ṣe tó lè tètè bá àwọn àgbà náà tí ọjọ́ ti dalẹ̀ ẹ bá wọn gbómi lé náà kí wọ́n fi wẹ̀ nǹkan gbóná kí wọ́n sì máa jẹ láàárọ̀ kùtùkùtù. àwọn nǹkan ìwọ́yà bákan náà àwọn nǹkan ìwọ́yà ìwọ́ra àwọn nǹkan ìfimú kìí hmm. ṣe ìfikúfin o ẹ máa jẹ́ kí àwọn èso kó jìnnà sí ẹnu yín lásìkò yìí ọlọ́run yóò mọ̀ fún wa lówó tá a fi mọ̀ jẹ́ kájèso ẹmu ní. ọmọ tẹ̀sán ń wí lóje ni. Ah, a jẹ ẹ ọjẹ kan pinju lóje o. a àwọn èèyàn dájú o. bí bá fẹ́ rè so èmi ìgbọ́kọ̀ lọ tọ́ ọ bá ti gbọ́kọ̀ dúró báyìí. wọ́n ó ṣàlẹ̀ ọ̀ ni ah, àáké. àwọn alákọ̀wé ti dé. àáké <laughs> àgàgà irú jíìpù ẹ̀hún tó ṣèdí kugu okoloko ẹnu mi àgbòyà ara inú irú jíìpù ẹ tó ṣèdí gàgàrà ńkọ wá eh. páàkì ẹsẹ gbé òjé ẹ fún mi báyẹ̀pù ẹ fún mi ní avocado. ọba fẹ́rẹ̀ ṣe ara rẹ ìwọ lọ síwájú àwọn onígbìn ah. ah, ah, kọ wá gbérú ọkọ̀ ń dúró mbẹ́ ìgbé ẹyọ kan wọ́n pọ̀ ẹyọ kan five thousand fún. ó wà ń bẹ Edo na ẹdun náà kí ni mo ẹ ṣe àná. ṣé iye wálé ayé lọ wálé ayé mi kò yé mi torí náà gbàgbé ìjọba fẹ́ rà bá yín ti dúró sí ilé kádélù ní ọkọ̀ páàkì jìnnàjìnnà òjé tèmídìrè ọkẹsẹ̀ sí ìyá àfẹsẹ̀ rìn lọ ní òkè kò jù lọ. nígbà bára táàtà àfọ fàdígbòdìgbò àmọ́ dagẹrẹ yẹlẹ lọ́dún kọ ìjàpá ló ní ijọ́ tóun ti gbọ́n jágbọ́n o bẹ́ẹ̀ ṣe máa dé wa mọ́lẹ̀ nù. mama ẹ rẹ́rìn àpárọ̀ mọ́ yín ẹ̀yin ni àti ẹ̀rí ọkàn yín hmm. kò sì yẹ mọ́ rí bẹ́ẹ̀ torí ṣe dọ́là náà ló jẹ́ kí èso òun ṣe dọ́là ni lọ́jẹ́ panẹ́pù ọ̀wọ́n. dúró kí ló jẹ́ kí gàrí wọn ṣe dọ́là náà ni. a ló kó àgbìn nǹkan àgbìn gàrí tó àgbìn ẹ̀gẹ́ tó àgbìn ẹ̀gẹ́ tó afẹ́nugbìn ni hmm. tá a bá gbìn kò síbi ẹtì ẹ̀gẹ́ bọ̀ tí ò ní hù hmm. yóò sì yọ ọmọ. Hmm. bọ a fẹ́ràn pé kí nǹkan sá ti délẹ̀ kásá máa fẹnu gbé kí nǹkan ó délẹ̀ máa fẹnu gbé ẹ ní nǹkan kan tẹ́yìn tí ẹ fẹ́ ṣe kẹlòmíì ò fẹnu gbé mọ́ yín lára. orí sọ orí sọ mọ bínú tọ bínú bò àní ọmọ bínú. tí mo ẹ ṣe bẹbẹ lánàá. a kí la Liverpool amọ̀ fìyà jẹ yankan yankan mọ̀ ni. ẹ̀ẹ́. Eh? Ah, tiri tiri tiri kìtì ẹni náà tiri wa nǹkan ni rẹ́mi létí ah, tiri wa ni. Eh, inú mi ti dùn jò jẹ́ rántí score. ṣégbà tí Liverpool. tá a lù wọ́n bíi kí wọ́n. Arsenal lọ́nà ọ́ lọ́nà Liverpool lánàá pa. mi gbọ́ ó dorí abidi kodo. Arsenal mo fẹ́ sọ. Arsenal ló fẹ́ sọ. ẹ ẹnu mi àgòyà mo fi mọ́gàjì pé mọ́gàrà ni sọ́ọ̀rì Arsenal ni tíìmù mi alu alu alu alu. níbi tí west ham náà tó ti jẹ ìyálàyàáyà lọ́dọ̀ manchester united. ẹ wo all personal power of the. àwọn rẹ́ẹ̀dì ti arógo lánàá báwọn. ọlọ́run ló mọ èèyàn iwáyé kìtì ọmọ bá. rẹ́ẹ̀dì ti liverpool ni o àwọn rẹ́ẹ̀dì ti manchester united ó ṣe dáadáa. akínyìn èèyàn lẹ́yìn náà. ìgbọ́. mo lé èèyàn lẹ́yìn náà. akínyìn náà. wọ́n fi sí ọ ni. kò sí irọ́. èèyàn lẹ́yìn náà. Asta ni mi tọkàntọkàn títí ayé mi ẹyin náà sá tàbí ọbí ẹyin náà sá tàbí ẹ ah, mọ wáyé ni. àmọ́ ń tọ́ wá sí sẹ́ẹ̀sì báwọn. sẹ́ẹ̀sì ẹ sẹ́ẹ̀sì ẹ bí àṣà kẹ́ndò gbọ́dọ̀ a ní ànàkàyé football club <laughs> wọ́n dà lọ nàmọ́nù ilé èyí ò ló burú jù o. àmọ́ bí wọ́n jẹ́ èèwọ̀ nbì kan ní Chelsea wọ́n sà ń jẹ ìyà ìkiri ayé ni Elédùmarè kó dákun kó ṣàánú ẹ káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun ẹ káàbọ̀ sínú ọjọ́ tuntun gbàgede àjààbalẹ̀ ní abọ́ládé ọmọ sàlámì àti báyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ fálékè tí ń kiyín o pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè àìsàn ò ní gbé wa dé o àwọn tí ń bẹ lórí àkéte àìsàn ọba mi Èdùmàrè kó dákun bá wa gbé wọn dìde o nítorí tá a wá ń sọ yìí ẹ dákun ẹ má ẹ má a lose guard o kì í sọ yìí ẹ normal o lóòótọ́ àsìkò rẹ̀ ọ wá yọ lẹ̀ ẹ má tura o dira o àwọn ìwé ìròyìn mẹ́rin bí ìṣe wa The Nation àbí ṣé dìsan ni Mm. Daily Sun èwo ló tẹ̀lé kejì The Nation Nigerian Tribune àti Nigerian Tribune The Punch àti Vanguard ẹ̀yìn ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ àti Àtìkù fi ń jẹ̀wọ̀ ló gba gbogbo ojú ìwé ìròyìn kan lóòrọ̀ tòní Àtìkù mú nǹkan lẹ̀ látàrí àwọn ìlànà tí kò bámu ti Tinubu tó fi ń ṣètò ìjọba tí kinní ọ̀hún sì ń rókè láwùjọ ọmọ Nàìjíríà presidency àti Àtìkù jọ mú nǹkan lẹ̀ ìròyìn ẹni pé ọ̀dà kò sí wàhálà ìta gbangba Vanguard fún tòórọ̀ yìí. àwọn ìròyìn tó jọmọ́ ti ìjínigbé ó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn ọmọléèwé tí wọ́n ń jí gbé ní ìlú Èkìtì wọ́n ti tú wọn lẹ̀ báyìí àwọn òbí ní àwọn sanwó hmm. wọ́n ní àwọn san owó àwọn sì rìn inú aginjù bíi wákàtí méjì hmm. inú aginjù gbẹ́ káwọn ó tó mm, mm, kan bíi mm, táwọn àwọn sanwó ṣùgbọ́n ńgbà tí káwọn mọ sọ̀rọ̀ nù àwọn ọmọ ah, ó ní dẹ́rẹ́bà tọ́wọ́ àwọn ó ní ẹ̀yìn níbọn wọ́n sì dáná sun lójú àwọn báyìí. ọlọ́run ọba o ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o. kábíyèsí èyí tí orí kó yọ nínú àwọn ọba mẹ́ta tí wọ́n rìn bọ̀ ní inú ọkọ̀ kan wọ́n rìn àjò tí àwọn ajínigbé àbí àwọn adarandaran tí wọ́n sínú àbọ̀ fún wọn ẹni orí kó yọ nínú àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta ó sọ̀rọ̀ o ó ní wọ́n sọ pé mo èmi ọ̀dà o hmm. èmi ọ̀dà ojú mi kòró báyìí ló ṣe àmọ́ mo rà àánú gbà ni. Hmm, hmm. tọ́ ọlọ́run mọ́kàáwọ̀ àánú ẹ̀ kò lórí wa o ṣe rí ní ìta gbangba ìwé ìròyìn Vanguard ní òkùnkùn ti ṣú birimu birimu kalẹ̀ kò tiẹ̀ wá yé mi Abọ́ládé ṣó wọ́ọ̀tì news mọ́ blackout. Yeah, power grid collapses again. first in twenty kí ni ìgbà tí ó collapse gan. ẹlẹ́mọ̀ gidi tó mú ní ti grid. grid. grid ló dẹ̀ jẹ́ kí grid ọmọ kọ́kọ́ ọmọ collapse. ah ah greed wà lára tó yẹ kí greed kọ́ mọ̀ collapse kọ́lọ̀ kó ṣàánú. sẹ́ni nǹkan tí ò bá ní ọ̀nà àbáyọ eh. ènìyàn máa kérora fún tọ́nà àbáyọ bá ti wà ẹ ṣe ànángásí ẹ. kábíyèsí. ẹ máa mú yín lọ bẹ́ẹ̀ bá tàn mọ́ ẹ mọ́ tàn mọ́ <laughs> bàbá rí náà bàtà àtàn náà joyè àtàn ti joyè bàbá àtàn ti joyè báyà àtàn ti àwọn àbí. àtàn tẹ àtàn ti ìlàrí. àbí. ọlọ́run kò ṣàánú èèyàn ní ìta gbangba Vanguard bákan náà wọ́n ní látàrí èyí tá à ń fi àwọn ọlọ́gbọ́n olóyè ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tá à ń fi wọ́n tọrẹ fúnlẹ̀ òkèrè yìí tá à ń pè ní brain drain wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ olùtọ́jú àti akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera five hundred workers tí wọ́n fi national hospital nàìjíríà lẹ̀ ilé ìwòsàn ẹyọ kan five hundred èèyàn sì fi bẹ́ẹ̀ lẹ̀ lọ sílùú èbó láàrin ọdún méjì láàrin ọdún méjì péré èèyàn mélòó ló wá kù mbẹ. Ah, ẹ wọn làwọn produce àwọn tó pọ̀ wọn pọ̀ jẹ òyìnbó ní kọmọpẹ nìkan wà kò dùn mí kò dùn mí hmm. <laughs> ó ṣe bẹ́ẹ̀. ibi táwọn kan ti ń lọ àwọn kan ń wáṣẹ́ oh, àwọn kan sì wọṣẹ́ padà. tọ all right ẹ tó wo àwọn nǹkan ìròyìn míì ní àhín níbi tí iléeṣẹ́ ààrẹ àti Àtíkù wọ́n mọ̀ tó kanra wọn lábùkù ọ̀rọ̀ o hmm. lórí kíni lórí bọ́rọ̀ ajé nàìjíríà bó ṣe fẹ̀gbẹ́ wọn lẹ́yìn náà ni o. Hmm. bá a kúlà á dèrè wọ́n ní èèyàn kankan ò sùn láàyè lẹ́rú fi ń yọ ní bà bá a rántí ọjọ́ àti sùn o ìdí abánipẹ́ akẹni nìkan ní yàrá tẹbí tara ti relé o ààrẹ orílẹ̀-èdè Namibia ó kú sóróyè àìsàn kan tó mú tọlọ́jọ́ lọ́wọ́ òun náà lọ́dẹ̀mí rẹ̀ légbodò Tinubu Ọbásanjọ́ àtàwọn olórí lágbàáyé ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn Namibia pẹ̀lú bí ààrẹ wọn bó ṣe dágbére fáyé kó dìbò ó ṣe ọba Èdùmàrè kó dákun kí ó mú ìpẹ́ búkú lójú ẹ̀ kó sì dáàbò bo gbogbo ẹni tí ń bẹ láyé àwa tá a ṣẹ́kù sókè ìpẹ́ ìta gbangba gbogbo ìwé ìròyìn tó jáde lónìí ni wọ́n kọ sí. ọ̀dà ẹ wá jẹ́ ká dúró bá lórí àwọn àkòrí ìwọ̀nba tá a lè fàyọ fún yín lórí àjà àbálẹ̀ ti àárọ̀ tòní ẹ wá nǹkan lédìí àwa gangan náà á jókòó dáadáa hmm. à ń dúró dè yín tá a bá ti délẹ̀ ká polówó ọjà ẹjẹ́ àjọ fi kájọ kò sí ẹjẹ́ àjọ mú ẹjọ ah, mú nǹkan lẹ̀. ìwọ náà sọ kájọ wà kó ṣáà fẹ́ jà ni. kájọ kò sí pé eh. àwọn kà fún yín àìní lè gbọ́ yín ọlọ́run ní fi kàn yín. àmì torí ká jọ kò sí tó tún sọ nísìnyí ó tún lè mú bọ́lọ́pọ̀ ẹnu ẹ̀ la kò sí yẹn. Ah, ẹnu ẹ̀ lẹ wà yé ah, ẹ mọ̀ ti jà bẹ́ẹ̀ la dìjà ni ẹ máa sọ pé ẹnu ẹ̀ la wà rárá. Ah, yorùbá èdè tó dùn. yes. ajá balẹ̀. ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí DanCity òun ni wọ́n ti ń pè mí ní Mr. Jawon sí mo tún wá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí DanCity o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti DSTV GoTV StarTime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti NECO WAEC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí DanCity ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancityng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. olówó àmọ́ mi ṣe àṣegbé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdúró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist délé àfúyẹ tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá evangelist prophet dr jd nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtilé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodromes alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ó bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ ọ sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe kọ́ wọn bọ́ ṣàkóso rẹ̀ wọ́n mọ̀ nípa ìjù òní kábàámọ̀ tó bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ gbàdékábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ srema properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọn ìsun portfolio abilọ́kíá kàn sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three shrema properties ìjólóòótọ́ àtọmọlúàbí òjò ìbùkún máa rọ̀ ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣiṣẹ́ agbára nípasẹ̀ ìpè rẹ̀ lórí wòlíì Elijah, bàbá mo kàn gbogbo ènìyàn yóò sọ tẹsítímọ́nì. <laughs> lórí fídíò ọlọ́pàá yé mẹ́túnbàdàn. ẹ̀mí ọlọ́run fẹ́ ti máa sẹ́pẹ̀ ẹ̀. lórí wòlíì ìdáre ìlà ìjà bàbá mọ́kàn ṣiṣẹ́ ìtúsílẹ̀ ìdáǹdè. òmìnira ìwọ náà wá wọ ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. ọ̀sẹ̀ tó fẹ́ gbé gbogbo ẹni ìrètí ti pín fún dídé o. ní máa sẹ́pẹ̀ ẹ̀. lórí prọfẹsà mojú ọtọ́rìtì. prọfẹtọ dẹkùnlé ẹgbàfra. ọlọ́run òjijì. prọfẹkẹlẹ bolúladé bàbá ak forty seven. ọ̀pọ̀ra wo lórí ẹ̀mí gospel bọ̀. wòlíì ìdáre ìlà ìjà bàbá mọ́kàn. wọ́n á máa ṣiṣẹ́ ìrìnsẹ́ lórúkọ jésù látọjọ́ ọmọ nífa friday night february láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní police barracks ìyẹmẹ̀tú mbàdàn jesus disciple evangelical ministry ló pákéjì ẹ̀ gbogbo èèyàn ló máa sọ testimony lórúkọ jésù. ọ̀rẹ́ wa ọkẹ́jánu búrẹ́dì ni. nkẹ́jà mm, sí ọbẹ̀ jáde ni. Ah búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm. ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni ti fortune bite bọ́ sàndé bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ̀tì jáde kò sì léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bè kí ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olú iléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin ẹsẹ̀ road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn hajj camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà. Eh, mm, mm, ẹ ẹ eh. ló ń bímọ bẹ́ẹ̀. Mm, ẹran wo ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹran èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. ètò àbáfi báṣkìọ́ jẹ̀dí lọ́sẹ̀ mẹ́ẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, bá wá dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. àṣegbé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ Alleluia, parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé prophet lab Àbádé prophet Samuel Ogunuga pastor Mrs. Seyi Bakare prophet Maxwell Ọláyẹmí prophet Tosi Ọdẹṣọlá assistant venerable spray evangelist Délé Àfúyé tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá wa musipira evangelist prophet Dr. J.D. Nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe Wednesday mẹ́ta àti Sunday mẹ́rin ìran Celestial Church of Christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìjọ road Ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero zero zero three one six five nine four one five. ìrìn àjò ẹ̀mí tún yá. sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹ́wá. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹ́wá àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit the site where Jesus Christ was was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out lọ́dún tuntun tá wà yìí o ètò yẹyẹ ẹ máa bọ̀ ní ìṣọ́ òru alágbára three day vigil feast of Christ Bible Church tó wà lólógún ẹrú Ìbàdàn lórúkọ Jésù wá gbàgbára láti tẹ̀síwájú go forward lápò rí rẹ̀ o. Yes! twenty twenty three ogun ọ̀run ti ṣetán láti dojú ìjà kọlu agbára bẹ́ẹ̀. by the power of authority go forward. ìṣòro alágbára ọlọ́jọ́ mẹ́ta náà fi jọ gbàdúrà jagun ṣẹ́gun bá agbára tó múni tẹ̀síwájú lọ́dún tuntun twenty twenty four. àṣálẹ́ wednesday february seven títí wọ friday february nine ọdún tuntun ni. aago mọ́kànlá alẹ́ la ń bẹ̀rẹ̀. gbogbo ènìyàn kí ayé máa bọ̀ ní jọlọ́run feast of christ bible church. tó wà ní sẹ́kàndẹ́lẹ́ ìrùwà road ìbàdàn olùgbàdàn onídàájí àmọ́ mi. àwọn fẹ́ tàpá mi sísan yọ nínú wùmí zero eight zero nine three nine one is real. Bájọ̀nù ló ń kí mo lájò. Ìwọ lọ nínú wọn fẹ́ gáàsì rọ́ọ̀lù kò lè nánú màkánà kò gbà lóyún. Ó dájú. online development with twenty four now workers conference láti wednesday february one kílò bí ayé má dásẹ̀ ọ̀nà tó di gbígbòòrò torí àtijẹ́ tí ìtajà rírà nínú ìjọ ikọ̀ sànkó tí wọ́n máa ń mẹ́rin ni wọ́n bọ̀ àpọ̀sùlù ọlájèmí pásítọ̀ sẹ́gun òkúnsáwó pásítọ̀ olúníyà jùlọ pásítọ̀ sẹ́gun àríyọ̀ àtàwọn yòókù ọkọ̀ wẹ̀ o láti tógètì ń bàdàn ayé bùgbé ọ̀fẹ́ jíjẹ mímu ìrọ̀rùn lọ́bàdé five two one àwọn ẹ̀mẹ̀wá sọ̀rọ̀ kristi ti dáyé ẹ̀rọ agbásìrí nípa wọn jésù lolúwa. àjàbalẹ̀ a kì í yàn ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà lẹ́yìn tá a ti lọ rèé ta ọjà ọmọ alájẹ ni wá èyí náà ló ń tọ́ka sí apá bíi music house níbi tí fresh fm nigeria tí ó ṣẹ̀ǹgẹ̀rẹ̀ sí pàápàá one oh five point nine sọ fún yín pé lórí àjà àbálẹ̀ yìí ibi tí ẹ lè gbé ọjà yín wá ilé iṣẹ́ yín tẹ́ fẹ́ gbọ́ gbogbo ibi tẹ́ ẹ lè gbé wá rèé o ẹ̀yin tẹ́ ẹ sì ń gbé wá ẹ̀rí pẹ́yìn náà ẹ kábàámọ̀ pé ṣe bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ elédùnmarè gbogbo wa náà lájọ jèrè o ẹ jẹ́ àbẹ̀rẹ̀ báyìí àbọ̀bọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ kò kò gìrìrì jò ní gbógùdì bíi tó yẹ òye ni òye òye kò yé bí ti ń lọ ìròyìn o ibẹ̀ láti bẹ̀rẹ̀ ṣé kí ṣe olùdíje fún ìparẹ́ bí òṣèlú alábàánilẹ̀ yìí people's party pdp pàtó òdìbò 2023 twenty three àdìlọ́dún tó lọ. Alhaji Atiku Abubakar tó tún ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà oníwò ìlànà Bọ́lá Tinubu Nàìjíríà lásìkò yìí tó fi hàn lẹ́ka ètò ọrọ̀ ajé ntí Atiku sọ ni pé ó dàbí pé òye òye Bọ́lá Tinubu lórí ibi tí ó darí ọrọ̀ ajé Nàìjíríà náà jíjẹ èyí èyí èyí jẹ mú kan tó ń bá mú ni màá sì mú ó náà ní ìlànà tó dàbí pé Bọ́lá Tinubu tó fi ń tukọ̀ ètò ọrọ̀ ajé nàìjíríà lásìkò yìí o di òun ò rí sọ mi máa mo kó bọ̀. ní ẹ ká wo láti bí oṣù mẹ́fà oṣù je bọ́lá tinubu bèlè àti kọ̀ọ̀ṣà nàìjíríà òyìn kọ́kọ́ rò pé ó lọ lọ́kọ̀ yìí ń wà wá lọ ni àmọ́ ńgbà tá a kán lu agbami pẹ̀lú ọkọ̀ omi ti nàìjíríà láwa rí i pé a nílò àti pa orin dà pé a ò mọ bí tọ́lọ́kọ̀ yìí wà wá lọ bí wájú lọ́lọ́kọ̀ yìí wà wá lọ a ò mọ̀ o e, a ò mọ̀ yé o a ò mọ̀ olórin tí ọmọ nàìjíríà ń kọ lágbàmí lásìkò iná nìyẹn nínú ọ̀rọ̀ yìí Àtìkù sọwọ́ sí gbòòrò ayé lórí ìlú ilẹ̀ wa lánàá ńbẹ̀ ló tẹ ètò ìjọba Bọ́lá Tinubu ń ṣe lásìkò yìí bíi tọrọ ajé Bọ́lá ó ní wọ́n sọ pé ìgbọ́fàlà àwò ifá kan wà ń para yìí láti bí oṣù eh, mẹ́fà mẹ́fà méje téèyàn ti gba ojú òpó àfẹsọ àwé àwọn ìta pàtàkì pàtàkì nílẹ̀ yìí tá a fẹ́ darí ẹ̀ gbà ó ní eléyìí ti wá ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà sínú omi ìṣẹ́ àti òṣì búkúbúkú tó ti fẹ́ máa gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè lọ lásìkò tá a wà ẹ́ ó ní ẹ bá wo Bọ́lá Tinubu dáadáa tí ń pẹ̀sẹ̀ palẹ̀ rìdàrìdà nídìí ìṣàkóso Nàìjíríà ẹ ti rí i pé kíní yìí ò yé kò yé kò yé iṣẹ́ yìí ò yé mọ́ òun náà ló jẹ́ ọmọ gbé gbogbo ìgbági ìṣà ń gbé gbogbo ìlànà ìgbági ni bó bá kéde tọ̀hún kílẹ̀ ó tó ṣú wọ́n tún ti fìmí ìbò wọ́n tún ní òrí bẹ́ẹ̀ mọ́ ó ní ń bá ká kí là ń bá káńdì káṣètò ṣàkóso ó ní gbogbo ìgbésẹ̀ Bọ́lá Tinubu tó ń gbé gbági kẹ̀dẹ̀rẹ́ orí àwọn mẹ̀kúnnù àti tálákà Nàìjíríà ló ti ń rókè ó ní bẹ́ẹ̀ bá rí nísìn bí ìgbà ọ̀gọ́rọ̀ ọmọ Nàìjíríà ebi e, bíi pé ebi so wá pọ̀ òun náà ni ayé tá à ń gbé nísìn lábẹ́ ìjọba Bọ́lá Tinubu kí là ń sọ náà ní ẹ lọ sí ẹ̀kú tó ń jò rẹ̀ jagidigbe ìpọ́njú Linda Sagbada ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a sì ń yan tá a yan síra wa ó twenty twenty four ẹ lọ rèé wo twenty twenty four budget ẹ pé iye òyìnbó pé business usual àgbọ̀nrín èsì tá à ń jẹ lọ́bẹ̀ nídìí ètò òṣùná bá a ṣe máa ṣètò òṣùná budget is a that budget of twenty twenty four is a business as usual exercise kò sí rẹpẹtẹ kò sí tuntun kò sí dàgbà èmi lè ṣe o ṣe é wà mí o. bó jẹ́ kájú bá lọ ńgbà náà o lè ká àmọ́ ah, ibi mọ̀ kájú òun náà ọ̀dà wọ́n ní ìsọ̀rọ̀ ń gbèsè ìsúnkùsí nìgbẹ́tẹ̀ gangan o àwọn tí wọ́n ń gbẹnu sọ fún ààrẹ wa Bọ́lá Tinubu pàápàá Eh, Báyọ̀ Ọ̀nànúgà ó ti sọ ọ́ wípé ojú òní ti ní kọ́mọ́ ka nǹkan mọ́ni lọ́wọ́ pé látìgbà tí Àtíkù ti fẹ́ ń jẹ́lẹ̀ nínú ìdìbò èyí tí ọkà já lọ́hùn ó ti wá rí iṣẹ́ mi ìgbégun wọ́n báyìí yóò sàmọ̀ wá nǹkan kan ṣe àbí ṣe fẹ́ kó jókòó kọ́kàn mọ́ ò dáalu lórílẹ̀‐èdè Nàìjíríà ni nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà tí ó ju àwọn òkú ọ̀rọ̀ yìí sí Alhaji Atiku Abubakar oníjojúmọ́ nísà ń ṣe bíi kárìmì kárìmì wọ́n sá lè pé ó náà ń bẹ láyè yẹ́s àgbà kọ́ mọ́ sọ̀rọ̀ àmọ́ tí ó bá sọ̀rọ̀ kó ronú jinlẹ̀ tó mọ́ sọ àwọn ọ̀rọ̀ àwọn tí ń wí jáde òun kò ní gbòǹgbò kankan báyìí bí àfòmọ́ bí àfòmọ́ bíi ká mú àtàmọ́ ká fi má àtàmọ́ ni wọ́n ní ṣebí afúnni kó tó dání agbájá káàdì ni ààrẹ bọ́lá tinúbú lọ́gán tọ́tẹ́wọ́ gba ìṣàkóso ló ti sọ pé àwọn àwọn ìlànà tó ń gbé bọ̀ wá o kí nàìjíríà kó lè bá wa dáa ara òrò wa o Hmm. orí ọ̀tá wa ṣé kò wí bẹ́ẹ̀ ni àbí ṣebí Tinubu kọ́kọ́ sọ fún wa ó ní tá a bá yọ ọwọ́ ọ̀tá àti kúkú òǹbẹ ọ̀ ọ́ láwọn èèyàn tó jẹ́ ọlọ́gbọ́n àti olóye wọ́n ń fi ọgbọ́n gbé wọ́n sì ń fi òye tọ́ pé ẹ wò ó adìẹ èyàn ti Bọ́lá Tinubu ó kúkú ń làágùn ìyẹn ni ò tí ìjà kárì nkankan lórílẹ̀‐èdè yìí ó ní àwọn tó jẹ́ iléeṣẹ́ tó kéré àwọn tó jẹ́ ti orílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti kàn sára sí Tinubu wípé àwọn ń fojú wò pé eléyìí ibire iná ni ọkọ̀ yóò gbé wa gúnlẹ̀ sí etí Tinubu tó ń wà wá lọ níwájú báyìí wọ́n ní tàtìkù ń sọ lórí pé gbogbo nǹkan ló ti pin èkì tán pàápàá lẹ́ka àti aládàáni tí èsè ti ìjọba ṣé bí eré àwọn iléeṣẹ́ tọ́jẹ́ ti ilé òkèrè èyí tí Àtíkù sọ pé gbogbo wọn ló ti tán yáwó lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àìpé kọ́ máa dakọ̀ iléeṣẹ́ mélòó nígbà wo àti sí ìgbà wo ó ló tún sọ ọ́ wípé àwọn ìlànà èyí tí Bọ́lá Tinubu tó gbé kalẹ̀ báyìí yóò jẹ́ kí nàìjíríà kí okùn ẹ̀mí kọjá pàtì ni ó lè wo làbùrọ̀ mọ́ dẹ́rùbà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà a ti wà nú alagbalúgbó omi ìná a sì mọ̀ pé èèyàn ò ní kánlu mi kó tún máa kígbe òtútù ẹ wò ó ẹ sọ fún àtìkù pé kó wá sẹ́mi ṣe wọ́n ní gbogbo èyí tí ń wì tọ́jẹ́ pé gbogbo gbàsá kí wọ́n sálè mọ̀ pé ọ̀nbẹ ti òṣèlú Alhaji Atiku Abubakar lẹ́yìn tí ó ń pèrè ẹ̀ ní olórí alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ kó kúkú lanu kó sọ fún wa kí ni tó wọ́n bá ṣe tó bá jẹ́ pọ́ láǹfààní láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀nà wo ni ìbágbé nǹkan gbà níta wàá rò pé yọ́ọ́ mọ̀ sọnù àmọ́ ká mọ̀ sọ̀rọ̀ bí inú ni bí ni lásán yìí ẹ wo eyín òfúùtù fẹ́tẹ̀ lásán ni o alhaji atiku abaka wọn ní ìbákú ti sòótọ́ dáadáa kó sọ ọ́ pé tinubu gangan fúnra rẹ̀ ṣe bọ́ mọ̀ wípé ọrọ̀ ajé tóun tẹ́wọ́ gbà kóun ó tó di pé wọ́n mọ̀ wakọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ kò sẹ́ni tí ó mọ̀ ọ́ pé nǹkan ti bọ́rẹ́lẹ̀ mọ́ ìṣàkóso lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àyàfi tá a bá dálẹ̀ tá a bá tún sàn ni wọ́n ní ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn báyìí inú gbèsè láti ń rajua nínú gbèsè inú gbèsè gbèsè ń gorí gbèsè fórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n lè jẹ́ nǹkan tó ṣeni láàánú púpọ̀ wípé àbá ètò ìsúná owó ìsúná tá a lò fọdún 2023 ó ti fi hàn wípé ìdá mẹ́tàdínlọ́gọ́rùn-ún ninety seven percent owó ńlá fi gbọ́ bùkátà lérí sísan gbèsè ẹ̀gbọ́n náà níbò láwà bọ́ níbẹ̀ náà eyín ní òye kí ààyò tiẹ̀ wá wà láti jẹ́ kí ìdàgbàsókè kankan tàbí káwọn èèyàn tí ń wáṣẹ́ kí wọ́n rí iṣẹ́ ṣe àmọ́ o ààrẹ bọ́lá tinúbú nígbà tóun àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n káàárẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakuntakun láti rí dájú wípé ọlọ́run kó ayọ̀ nínú tí nàìjíríà tó tara bọ̀ yìí kì í kúkú ṣe tinubu ló dá gbogbo eléyìí sílẹ̀ ó ní ẹ̀sọ̀ fún àtìkú abáka àtàwọn alájọrin rẹ̀ pé inú níbí ní tí ń bá káàkiri èyí ò lè ràn wọ́n lọ́wọ́ kankan o kí wọ́n jọ kájọ sọ̀rọ̀ kí ni ọ̀nà tá a gbàgbé nàìjíríà tá a fi kó yọ nínú ti àbọ́sí ni o àmọ́ o ẹ wò ó a lè sọ fún ọ pé kí wọ́n mọ̀ sọ nǹkan kan àmọ́ wọn tó wù kí wọ́n mọ̀ sọ èyí ò lè di iṣẹ́ rẹ̀ dúró iṣẹ́ yìí ti Bọ́lá Tinubu tó gbajúmọ̀ ti ń ṣe yìí ẹ wo ó ti dé fìlà mọ́ wo bẹ̀ ẹ jẹ́ kí gbẹnugbẹnu ọmọ gbẹnu nígbà tí gbẹdúgbẹdù ẹ̀yìn Bọ́lá Tinubu tí sì ń gbẹdùn tiẹ̀ lọ. tọ ẹyin ọ̀rọ̀ kúnnú ìwé ìròyìn fún tòró òní farajọra òǹlé tí mo tún fẹ́ẹ́ gbé bóde yìí ti Abọ́ládé kan ọ̀farajọ́ o ẹ fi Tinubu lọ́rùn lẹ̀ kí lọ́ra ń gbà yín àwọn ọ̀dọ́ ní ìwọ̀ oòrùn àríwá nàìjíríà north west ni wọ́n sọ fáwọn àgbààgbà ìpínlẹ̀ katsina pé kí wọ́n ṣẹnu wọn ní déédéé síbí kí wọ́n má sọ ìsọkúsọ lórí bí tinubu ṣe ń ṣèjọba o torí pé ńgbà tọmọ tiwọn náà wà ń bẹ̀ kí lè dáadáa ẹ̀ dà ó hàn ní ìròyìn tó kàn wí tí mo fẹ́ ka ìwọ kọ́ ẹ jẹ́ kí a mẹ́nu lé ojú ìwé ìkọkànléní ọgbọ̀n page thirty one Vanguard fún ti ọ̀rọ̀ yìí. <clears throat> wọ́n ní ẹgbẹ́ kan tí ó jẹ́ ọgbẹ́ ọ̀dọ́ lábẹ́ àbúradà Northwest uh, Northwest Youth Progressives Forum láti apá òkè ọya ni wọ́n ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kan tí ń jáde látẹnu àwọn àgbààgbà ìlú àwọn àgbààgbà ìlú kan ní apá òkè ọya Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Katsina àwọn àgbààgbà ìlú yìí lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn tí wọ́n pè ní Katsina State Elders Forum àwọn ni wọ́n mọ̀ ní wọ́n ju kọ̀bákùngbé wábi wọ́ sí àkọlùkọgbà ọ̀rọ̀ tí wọ́n jù sí Bọ́lá Tinubu àti ṣàkóso ẹ̀ níjó níyìn ni wọ́n bá ré sí ọ̀rọ̀ wọn gbàlẹ́rọ̀ ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí wípé àwọn àgbààgbà láti ìpínlẹ̀ Katsina ẹ̀ àwọn ni wọ́n pé bíríkótó pé bíríkótó kóra wọn jọ níjó níyìn tí wọ́n ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ Bọ́lá Tinubu pé bí Bọ́lá Tinubu ò bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ nàìjíríà bí nǹkan ṣe ń lọ tó dàbí ìgbà tí nǹkan ti fẹ́ yíwọ́ yìí bí bọ́lá tinubu ò bá tètè wá nǹkan ṣe sí i àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé tíkẹ́ẹ̀tì eh, àti di ààrẹ ní twenty twenty seven ní fi ń ṣe é ní ọdún twenty twenty seven àwa ọkọ̀yìn sí ni lákọ̀pàkọ́ sí o bí bọ́lá tinubu ò bá ti wá ojútùú sí ọ̀rọ̀ ilẹ̀ yìí báyìí báyìí báyìí ń táwọn àgbààgbà láti katsina tí wọ́n pé bíríkótó tí wọ́n sọnù àmọ́ ńgbà tí ẹgbẹ́ míì láti apá òkè ọya pàápàá ẹgbẹ́ àwọn ọ̀dọ́ táwọn náà lọ pé bíríkótó tiwọn níbìkan àwọn náà sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé wọ́n bá ju àtẹ̀jáde sí ìgboro ayé Alhaji Murtala ala Aliyu òun náà ló sọ̀rọ̀ ló kọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní àná ó bí a bá ní kí oníka mẹ́sàn-án ó mọ̀ bínú láàfin ní tojú ẹ̀ ka ìka ẹ̀ oníka mẹ́sàn-án ó mọ̀ ṣakọ tí ò ní túmọ̀ ń gbà mí ẹjẹ́ àtojú oníka mẹ́sàn-án kà ẹjẹ́ apẹ̀rú lẹ́rú kápọ̀ ọmọ lọ́mọ fáwọn àgbààgbà láti ìpínlẹ̀ Katsina yìí tó jẹ́ pé wọ́n ti ríra wọn nírìí wípé àwọn ni àwọn mọ ọ̀rọ̀ eléyìí tí ọ̀tọ̀ tọ̀tọ̀ ni wọ́n máa ń sọ jù sí ìgboro ayé tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n rò pọ̀ ọ̀tọ̀ yìí àṣé ọ̀rọ̀ tí í ṣèdàkejì òdì ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká bá wọn sọ kí etí wọn ó sì máa gbọ́ ní ibi gbogbo ta ni ìbáṣẹnu ní dédé síbí nírúfẹ́ àsìkò yìí bí iṣẹ́ àwọn àgbààgbà láti ìpínlẹ̀ Katsina ṣe oríṣiríṣi àwọn wàhálà wàhálà wàhálà tí ọmọ wọn tí ó jẹ́ ààrẹ àná Muhammadu Buhari tọ́dà sí Nàìjíríà lágbada sáà tí ìyàn tán ńbọ̀ la yan dé tí àwọn àgbààgbà láti ìpínlẹ̀ Katsina wá fi ń sọ pé Bọ́lá Tinubu ló ṣèjọba ni ọ̀mọ́ ṣe tọ́ àjàlá ta náà òun náà tún lòun náà nù náà nù nílò lọ́kàn ṣé ti ìpani nípa àyà ìpani nípa ẹ̀sìn ebi burúkú ìṣẹ́ àti òṣì àìsí ààbò lásìkò Muhammadu Buhari tọ́jọ́ ọmọ tiwọn láti Katsina tó ṣẹ̀ṣẹ̀ ṣèjọba tán ṣóun ni ká wí ni àbí tèwó ń bẹ̀ àbí tà ìmọ̀ ń tọ́kàn nídìí ọrọ̀ ajé ló fi darí ọrọ̀ ajé kọgbó nígbà náà ṣóun ni ká sọ ẹ̀yin àgbààgbà láti ìpínlẹ̀ Katsina ọmọ tí yín ń bẹ lọ́yà kọ̀yà ń bẹ lọ́fà kò rí nǹkan kan fà ń bẹ nífọ̀n náà fọ̀nṣu kò rí su kankan mú délé náà láòkó ọdún mẹ́jọ tó fi ṣe ìjọba kí lọ́ wá dé tẹ́wá ní kí Bọ́lá Tinubu ti ń bẹ lórí àpèrè àṣẹ lásìkò yìí kó mórí wá kó fọrùn sílẹ̀ ẹjọ́ omi ìtànnu ẹ̀yà àṣẹnu ní ti síbi lè ẹsẹ̀ ẹsẹ̀ ẹnu ní ti ó déédéé síbi ni nírúfẹ́ àsìkò yìí ẹni tó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ yìí ó sọ̀rọ̀ débi wípé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ló mọ bí ìgboro ṣe rí káàkiri àgbáńlá ayé gbogbo wa náà la sì mọ̀ pé lásìkò ibi gbogbo la ti káàdì ẹ lẹ́ lágbàáyé ni ó ní kò wá já sí pé ìjọba olóṣù ìjọba olóṣù mẹ́fà ìjọba olóṣù méje lẹ́sẹ̀ jẹ́ kọ́ máa pidán kọ́ sọ̀rọ̀ ẹ̀ di pidánpidán kò lè pin náà torí wípé ntí ọmọ ẹ̀yìn àgbààgbà ìpínlẹ̀ Katsina tẹ́ ń sọ̀rọ̀ yìí ntọ́mọ yín ṣùṣàgà náà nínú lọ́wọ́ ni ò tí ì nù tán ìròyìn yẹn pọ̀ pé kí ló wà dé báyìí ẹ lọ gba balance ẹ̀ mọ̀kàn ka díẹ̀ kó tó di wípé mọ̀dà aláṣejù ẹ fi Tinubu lọ́rùn lẹ̀. pápá ọ̀ jẹ́ kí ọmọ Nàìjíríà lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀tọ́ àti ìgbáyégbádùn wọn báyìí wọ́n ní àyàfi àwọn tí ń darí orílẹ̀-èdè Nàìjíríà àwọn nìkan ni wọ́n yóò bámú tí wọ́n ń fẹ́ hòhò lójoojúmọ́ ó ní bí nǹkan ṣe wà ń lọ yìí ó ní ìbáṣe ìyá twenty ìbáṣe twenty sixty o ó ní kò sí nǹkan kan tó lè yí padà lórílẹ̀‐èdè nàìjíríà àyàfi ká dàálẹ̀ ká tún sà ká ní ìwé òfin tuntun lórílẹ̀‐èdè nàìjíríà léètí ọmọ ṣiṣẹ́ yàtọ̀ sí ètò dúró kà ojú kan ètò ìṣe pé ó wúlò fún abala kan tí ìyà sì ń jẹ àwọn abala míì ní orílẹ̀‐èdè wa ni. tọ lórí iná tí ò sí iná ọba ni o. ọ̀pọ̀ ká àgbàtẹ́ ìsábà níná tó ká àwa ìsábà níná wàláhì ọmọ tó ń sọ mọ àwa ìsábà níná láàrin ọ̀sẹ̀ méjì ebo òfinà sílé kúrò ní. ìfinà sílé ná ìfinà sílé ná àmọ́ láàrin ọ̀sẹ̀ méjì mọ́nìmọ́nì àníná lẹ́ẹ̀mejì kí wàá ní. wọ́n tàn wọ́n tàn ah, ah. dáadáa. kọ̀mọ̀ burú tó bá wọn náà mọ́nìná mọ́nìná àníná fún wákàtí kan tí ó dúró tí ò ti sin tó ṣe é odidi wákàtí kan láàrin ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ọ̀sẹ̀ méjì. àwọn kan ń jowó rẹ̀ àwọn kan ń bẹ tí wọ́n yé tiẹ̀. Ah, tí iná dé ọba tó ṣe tí a ó ṣe tí iná. tí iná bá tọ̀ wọ́n àbáwọn happy new year <laughs> wọ́n sọ nepa mọ́ <laughs> ọdún kan ọdún mi tó dénú. bàbá jàjà finá sílẹ̀ tí bóyá wọ́n jàjà finá sílẹ̀ bí wákàtí méjì èyí ó tún mọ̀ wò pé ẹ̀ ló ìyá sadé ẹni tó wà mẹ ti ẹni tó wà mẹ ti sùn lọ rí. èsì pé ẹni tó wà mẹ ti bu nǹkan mu ah, ọlọ́run àwọn ṣàánú èèyàn ni ọlọ́run á wa kò ní ṣàṣàkóṣà bẹ́ẹ̀ ẹnìkan tó pè lórí freshly pressed tàbí. láàárọ̀ yìí láàárọ̀ yìí mi ìmọ̀ bóyá àwọn náà láǹfààní àti fetí kọ pẹ̀lú lúlù bàbá ìwà bàbá ni ó jẹ́ bàbá wọn wá pè bàbá wọn wá ní ẹ̀dúró náà ṣe àfiṣe àbí àbìlù ayé ni pé hmm. ká ṣàtúntò kí ni bẹ́ǹdì ká mọ́ lè ṣàtúntò yìí sáwọn kan hmm. sáwọn kan fún okùn àtúntò. ẹni tó pè kán yìí ni sẹ́ni tó pè kán yìí. Mr Tayo Adébáyọ̀ ok ẹni ló pè láti di ayùn rẹ̀ wọ́n sọ wọ́n ní ta ló dúró tó ń ṣe ìdí náà. <laughs> fún restructuring restructuring gangan ẹ sọ fún wa nínú àlàyé tí wọ́n ń ṣe wọ́n ló ti hàn gbangba pé tí wọ́n bá fi lọ rè ṣe restructuring kò ní í gbè fáwọn tí a sọ pé wọ́n ń darí wa yìí eh, eh, eh, yóò gbè fún aráàlú ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ṣé kò yẹ kó gbè fún aráàlú oúnjẹ táwọn táwọn yìí ń jẹ sí òtó náà ni. ó tó ọkàn jẹ́ pé ẹni bí oníṣàìṣẹ́ ni ibi ni ọlọ́run ẹni bí tí ń bẹ́nu èrò bọ́ọ̀sì nàìjíríà bá wa já wọn bọ́ọ̀lẹ́ o àwọn billionaires iye pe kọ́ ọmọ ní báwọn jábọ̀ wọn bọ́ọ̀lẹ̀ ni àwọn billionaires without portfolio billionaires without business lọ́pọ̀ ju nàìjíríà nàìjíríà ló produce billionaire tí ọ̀la tọ́ka sí bó ṣe di billionaire lọ́wọ́ díẹ̀ o. ìjọ tó o bá ti ń gbọ́ tí wọ́n ti ń búra pé ai kínníkan kínníkan kankan billionaire ti dé. ó ti dé owó ti dé. oh my gosh. Eh, alẹ́ nìkan sọ èmi mo ní mo ní sọkúsọ ló sọ ah ọ̀hánì ọ̀dà nígbà tí wọ́n bá tún fẹ́ ṣe ìbúra míì fún eh, àwọn ohun eh. tó ń lọ fún eh, sáà kejì níbi kan tá a fẹ́ dákọ̀ ni lánìí kákan wà jọ́nà àwa lọ àwa rí i pé àwọn báńkì báńkì báńkì báńkì tó lóko hmm. wọ́n wá jókòó wọ́n dé táyì ọkọ̀ wọn dúró ní ah, ojú ọ̀pìn nǹkan kọ́ lé lónìí lónà ọ̀fà ni wọ́n gbé wá. wọ́n ní wọ́n gbé lóhùn wá ni wípé wọ́n ti sọ fún mi pé ọ̀nà ìbúra gbájá hundred million lẹ́fẹ̀ẹ́ gbà ni àbí five hundred million kankan àwọn ò gbé fún yín o ẹ̀ sì mọ̀ fún adé díẹ̀ wọ́n tagbada tagbada làwọn yàn agbada tó ń kankọ ọlọ́ọ̀rì mọ́ gbàǹgbà mọ̀ pé ńgbò làwọn fi rí owó ìpè. Abolade I ah. put it to you ibo ni honourable Tàmẹ̀dù tí wọ́n lọ fún ní hundred eh, five hundred kí ló fẹ́ lọ rà bísínẹ́sì wo ni ọ̀nàrẹ́bù lámọ̀rin fẹ́ lọ ṣe ní national assembly. so mo béèrè ní o. agbada gan agbada tó gan ni wọ́n ń wọ̀. ẹ ló wọ́n ta stars ti má gbada gan agbada gan ṣe di five one billion two billion. irú tasi tiẹ̀ nǹkan ni wọ́n ń lò irú tasi tiẹ̀ nǹkan ni wọ́n ń lò. ìwọ́n tẹ ti dakina yóò sọ fún ẹ pé. tí mà bínú. yóò sọ pé two thousand làwọn ah, agbada tó ní. Ah, ah, kí ló dé kílẹ̀ fọ́. agbada kan tàwọn ọ̀nàrẹ́bù wa bóyá fifty thousand wọ́n fọ̀. ni wọ́n bá wọn fọ èlò wọn wá aṣọ òun. èmi ò fẹ́ mọ̀ yún ẹ bá ti jẹ́ dákìlà wọn ẹ bá jẹ́ bàbá wọn àwọn tí wọ́n mọ̀ ah. gbádùn nù mọ mọ mọ mọ kò mọ tó ń ṣe o já mọ tá ń ṣe o mọ kò mi ṣe o já mọ tá ń ṣe o bí ọ̀nàrẹ́bù bá tiẹ̀ ti ń gun tí sẹ́nitọ̀ ń gun mọ́tò one sixty million agbada àwọn gbọ́dọ̀ gan. agbada gbọ́dọ̀ gan. Hmm. Hmm. ẹ já lọ tajà padà bọ̀. ajá balẹ̀. ní lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú Ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú Ìbàdàn pọ̀. charity eye care foundation ló rán mi sí yín. wípé ẹ̀yà ara ẹ̀dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading four. opposite unity bank. penny constant building. ìyànà àgbẹ̀lẹ̀ bus stop. nítòsí olówó tí fowó ṣàánú. shopping complex. ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé. ẹ pè zero nine zero five triple four eight four four four. lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four. ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ làmí bá àbára ẹni bá làọ̀là kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ajítòní ajítòní láti jẹ ẹ̀rín tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọ bà ní kò tí ì bàjẹ́ torí irú yín yìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyí abiodun makinde ṣẹpakuru mẹ́kọ̀ọ́ màkọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò kan o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ o ẹ yọjú sí wọn ní Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà number twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. From Monday to Sunday, I dey walk oh very high. When my body no tranga, I go take on a dog. Because I no fit sit down there. look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body dey pain you, fever headache dey worry you. But I go paracetamol, go make you well again. But I don't go paracetamol you well again. Gonna do paracetamol to make your body can't be good for papa. Gonna do good for mama. headaches pain fever sabi for all people handle oh. take ibona dust sabi am comot for your body one time Now bondo chemical Industries limited maker of bona babe dey do am bonadol There for pharmacy store and patent medicine shop wey near you but if your body no sharp sharp after three days go see your doctor bonadol They knock out to headache pain and fever fast eight Sabini solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop Iwo road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ̀ yẹ ẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three nine seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ìyá mi Kí ni àròpọ̀ ẹẹ́ta, oókan àti oókan máa jẹ́? Àrún. Ó dáná, kí ni àròpọ̀ ẹ̀rin àti oókan? Ìyẹn jẹ́ ọjọ́ márùn-ún gbáko lílọ ilé ẹ̀kọ́. Adùn aṣara lovat onímọ̀tì pẹ̀lú chocolate. Ó dùn jọ. Ra Ovaltine àdìlára ọ̀tọ̀ pẹ̀lú sẹ́ṣẹ̀tì mẹ́rin àtẹyọkan lọ́fẹ̀ẹ́ fọ́jọ́ ilé-ìwé kọ̀ọ̀kan. Kò tán síbẹ̀ o, ó kún fún káṣíọ̀mù, fítámìn B12 àti mọ́ọ̀tì láti ran ìkẹ́kọ̀ọ́ àtẹ̀rẹ́ ṣíṣe Ovaltine ààyò ọgbọ́n ọmọ tó gbọ́n. ajá balẹ̀. ajá balẹ̀. alright ìròyìn ajá balẹ̀ ẹnu ẹ̀ lájọ wàyí ní òpin ọ̀sẹ̀ tá a lò tán yìí ó dàbí ẹni pé àwọn ìṣẹ̀lẹ̀ burúkú kan ó wáyé yàtọ̀ sí ìjínigbé tọkàn yín lọ́ọ́ bẹ̀ wò àwọn nílẹ̀ Ìbàdàn tó jó ìrìn ẹ̀mí kan wáyé ní agbègbè àgbàlá dán ọjọ́ ìwóró nípa arákùnrin kan bíi ọgbọ̀n ọdún tí wọ́n pè ní Alabi Quadri àti àwọn èèyàn bíi mẹ́rin kan pé lọ sí inú ilé wọn ní Èmùrè ó ní ní ojú ibi tọ́nà ò ti dáa lọ́wọ́ pé ọkọ̀ ṣe yẹ́kẹ́ kó tó pé yọ kọjá lọ wọn ni bí wọ́n ṣe kó àwọn ọmọ yìí lọ́nà àti àwọn olùkọ́ wọn gbogbo àpapọ̀ jẹ́ mẹ́sàn-án pẹ̀lú dẹ́rẹ́bà wọn ní àwọn ajínigbé yìí lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n á bẹ̀rẹ̀ sí pé àwọn òbí àwọn ọmọ yìí pé òbí kọ̀ọ̀kan yóò san one hundred million naira ṣùgbọ́n gbà tí wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n wọ́n ní àwọn ti bá wọn dínkù pé bọ́ bá rí bákan náà ẹ wá rí wa o hmm. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ wọ́n ní àwọn tó jẹ́ òbí àwọn ọmọ tí wọ́n mú sí ìgbèkùn yìí iná ni wọ́n sọ pé inú aginjù igbó kan ni wọ́n ní káwọn wá ní ọ̀wọ̀ láàrin ọ̀wọ̀ sí ọ̀bà àkókó ní nǹkan bí ọwọ́ aago kan àbọ̀ ní ọ̀gànjọ́ òru ọjọ́ Sunday àná wọ́n ní àwọn ajínigbé yìí wọ́n ti á pa dẹ́rẹ́bà wọn kó tó pé wọ́n tú àwọn yòókù sílẹ̀ ó kọ dẹ́rẹ́bà wọn ní àpèrè Táíwò Olúgbáyé hmm. ọ̀kan nù àwọn òbí tó ní ẹ̀dàkùn ẹ̀mọ́ dàkọ mi ló sọ ọ́ pé ọpẹ́lọpẹ́ ọlọ́ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ládùúgbò àwọn tí ọmọ wọn rí gan wọ́n dá owó jọ fún àwọn tó fi kan àwọn èèyàn láti ilẹ̀ òkèèrè wọ́n fi owó ránṣẹ́ sí àwọn báyìí ó ní àwọn wá lọ rè gbé owó yìí fún àwọn ajínigbé wọ̀nyí kó tó pé wọ́n gbé àwọn ọmọ lẹ̀ ó ní ṣe wọ́n ti ẹ̀ka gidi borí pé táwọn ọba fi rí owó ìgbà lálẹ́ ọjọ́ sátidé à àwọn pa àwọn ọmọ táwọn kò ó ní báwọn ṣe ṣàṣà owó jọ̀nà owó tó nítumọ̀ hmm. ó ní ni àwọn tó ń ra mílíkì àwọn sì ra oúnjẹ kátàn mílíkì kan ni àwọn gbé páálí kan làwọn gbé lọ wọn ní àwọn gbé fried hmm. rice àti chicken tó da tó rorò ń kán lára rẹ̀ ní hmm. àti àwọn nǹkan múmu tó fi kan tramadol wọn ní wọn sọ pé káwọn máa gbé owó àtàwọn táwọn rà wọn wá sínú igbó kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo wọn ní ibi oko kan tó wà ní àgọ́ páànù ní nǹkan bí ọwọ́ aago méje ní alẹ́ wọ́n ní láàrin ọ̀bà àkókò àti ọ̀wọ̀ ni kó tó di pé wọ́n ó tú àwọn èèyàn sílẹ̀ wọ́n ní àwọn láti kọ́kọ́ wá fi ojú rí owó yìí pé ó pé àbí kò pé káwọn ó sì ti gba àwọn tán fẹ́ gbà ẹ̀ káwọn ó gbà lọ wọ́n ní làwọn bá rìn lọ nínú agéjùgbẹ́ inú igbó títí di ọwọ́ aago kan ní òru wọ́n ní ibẹ̀ làwọn ti fojú kan hmm. àwọn ọmọ àwọn tí wọ́n mú sí ìgbèkùn wọ́n ní kan nú àwọn ọmọ ló sọ fún wọn pé ah wọ́n mọ̀ ti pa dẹ́rẹ́bà ni ah kí ló ya yín lágbàdo ẹnu lọ wọ́n ní wọ́n sọ yìí pé wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kíkó la kó yìí kò sí tá a fi ń ṣe àmọ́ fún wa ní nọ́mbà àwọn ètí ọ̀wà àgbà yìí tá a gbó lọ wọn wọ́n léyìn wọn sọ pé ẹ ò ní nọ́mbà ẹnì kankan ní bí wọn nùnù ẹ kọ́kọ́ dán ìdí ìbọn mọ̀ ní orí ibi ó ti ń jìrà kúnlẹ̀ wọn ò tiẹ̀ dúró wò ó wọ́n nígbà tí bí ijọ́ kẹta tinú wa bí ẹ pé ó ti lè dìde níbi tó wà ní a bá kó fi ìbọn ya ní ara wọ́n fún ní ìbọn tán ní a bá dáná sun hmm. Hmm. ọlọ́run kó ṣàánú ọ wọ́n ní fún odidi bí ọjọ́ márùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ti fara pa kó tó di pé wọ́n ó rí wọn gbà wọ́n ní ìkànnù wọn tó sọ̀rọ̀ taro taro ló sọ pé ojú àwọn rí mélòó ni káwọn sọ̀sọ̀ wá wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀ tó yẹ pé àwọn mọ̀ mọ̀ wípé orí kó àwọn yọ ni ọ̀ ní ní ọ̀nà ìkàrẹ́ junction ibẹ̀ làwọn ti kọ́kọ́ lọ rèé pàdé wọn oníwàtàn dé ìkàrẹ́ junction ó ní lẹ́bàá sọ pé káwọn ra oúnjẹ díẹ̀ àwọn ra oúnjẹ àwọn ra rẹsì àwọn sì fi sí tọ́pọ̀ dáadáa kódà àwọn ra fried rice àti chicken ó ní kó tó di pé àwọn òde water works báyìí náà sọ pé káwọn ẹ tún yí padà ẹ padà lọ sọ́nà ó ní báwọn ṣe ń yí làwọn ń gba ẹ̀bùrú yọ ó láwọn ọmọ ibi táwọn lọ ṣùgbọ́n àwọn sàn tẹ̀lé gbogbo bí wọ́n ṣe ń júwe fún àwọn onígbà tó wáyá tí wọn ní ọyá ẹ máa lọ sòòsè làwọn bá ń lọ ran gbọ̀ndàn o nígbà yẹn ní káwọn sọ̀kalẹ̀ ó wọn á ní ẹ gbọ́dọ̀ ju méjì lọ tẹ́ wà a fìbọn yanjú gbogbo yín ni hmm. làbádọ́dà dẹ́rẹ́bà máa wà wọ́n lọ ẹnìkan kó tẹ̀lé wọn àtóúnjẹ àtòwò hmm. ọlọ́run kó ṣàánú ẹni o hmm. wọ́n ti pàpà tó ọmọ ilé o àwọn ọmọ tọ́jú tó dáa kí wọ́n tó mọ̀ tí wọ́n lè lọ sílé mẹni tí ń gbọ́ afẹ́fẹ́ afẹ́fẹ́ ní agbára kan sí yín gbẹ́rẹ́ lẹ́ẹ̀kọ́ wípé tọ̀ ìjínigbé pamọ́ àìsí ààbò lọ́tún banditry ló sì terrorism ní àtọ̀hún ìjọba ẹ gbìyànjú láti dókòwò sínú ọgbọ́n àtinúdá tẹ́líjẹ́ gathering wa àdókòwò sínú ẹ̀ ẹ invest sínú technology láti fi mójútó ètò ààbò àbí ṣé àwọn ará bí wọn ò ṣe tíráàkì tọpinpin wọn ò ṣe tọpinpin wọ́n bó ṣe máa wí tó tó tó tó àbí ìwé ni wọ́n ni. ṣé àbájánu ni wọ́n ni àmì wọn ti ni àbí ṣé èbó tí ń ṣe technology náà wà eh, eh, tí ń ṣe technology tí ó track wọn ni. ọba ọ̀rọ̀ lárò sínú lórí àwọn náà ń gbọ́ rédíò eh. ní tó burú jù bẹ́ẹ̀ ni pé àwọn tó jẹ́ ìsọmọgbé wọn ẹ̀yà wa tó jẹ́ ọmọ nàìjíríà tí wọ́n gbọ́ èdè wa wọ́n ní pé wọ́n ti darapọ̀ mọ́ torí ẹni tí wọ́n gbá múnú àwọn tó pa ọba aláyé mẹ́ta lẹ́kìtì. pa ọmọ káàárọ̀ àjíire náà tí ń sọ èdè Oòduà lẹ́nu àwọn kan ti jáde wọ́n ti darapọ̀ mọ́ àwọn ajínigbé ah, o. torí náà mọ gbogbo ntọ́ bá rò lọ́kàn rà mọ́ ṣẹ́ díẹ̀ kù sí kùn. Hmm. ọ̀rọ̀ ṣe sọ ń ta gbangba. tọ́ra àwọn náà mọ̀ sọ fáwọn tó kù wọn. tẹ́gbọ́n tí màá yẹn sọ. tẹ́gbọ́n tí wọ́n ní kí wọ́n lọ ṣe technology. <laughs> àbí àbí mẹ́yà wá kò sí nọ́mbà tá a fẹ́ pe àwọn olórí wa sí náà ni àwọn tó sì jẹ́ special adviser ò ní jíṣẹ́ ah, àwọn kò sí. wọ́n jíṣẹ́ mi gbọ́. ó jìṣẹ́ wọ́n ń gbọ́ wo nǹkan tí ń lọ ó dẹ̀ ṣàtúntò wọ́n sì mọ nǹkan tó yẹ kí wọ́n káwọn ṣe. ó dẹ̀ lọ ṣàtúntò iléeṣẹ́ ọlọ́pàá mm. kẹ́rọ wọn lágbára ju bó ṣe yẹ lọ bó bá sì ṣe é ṣe ẹ ṣe ẹ jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kọ́lọ́mọdọ́mọ yẹ ẹ gbé ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n mú iléeṣẹ́ àtiwọn ìjọba àpapọ̀ wà lè ní tiwọn tí ó jẹ́ federal police mm. káró aṣọmọdì káró dìmaṣọ kídì ọ̀sàmọ̀ ti gbòfò kò sí wàhálà o bàbá Adébóyè ti sọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ńlá làṣẹ ìpayín kékeré ní nàìjíríà ẹ̀yin olórí wa a sì mọ̀ pé ẹ̀yin ẹ̀ sọ́fà kankan débi pé sọ́ lọ́rin ẹ̀ lè mọ bára ṣe ń ta ọmọ nàìjíríà bàbá sọ̀rọ̀ káì ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́ alábòjútó gbogbogbò ìjọ ìràpadà ti Kristi ní orílẹ̀-èdè yìí the Redeemed Christian Church of God RCCG bàbá olùṣọ́àgùntàn Enoch Adébóyè àná ni wọ́n ju gudugbẹ̀ ọ̀rọ̀ sí ìgboro ayé níbi ìsìn pàtàkì kan tó wáyé ní ìjọ ọ̀hún tí í ṣe ìsìn. ìrèlè nígbà táwọn ń bọ̀ níbi ìpàdé bí ètò ààbò ṣe fẹsẹ̀ rinlẹ̀ bákan tọ́ba lórí ọlọ́àánú làwọn èyí yàrá tí ẹ̀rọ sọ fún àwọn èèyàn àbí àwọn èèyàn kan èèyàn kan kọ́ ló kú òlẹ̀ hmm. pẹ̀lú gbọ́ káàkiri kábíyèsí ṣe pé lóòótọ́ wọ́n yìnbọn sóhun ó ní ọkọ̀ nǹkan sànú. ọlọ́run àjọ tó ń ṣe kò kárí ètò sàríà nílẹ̀ yìí wọ́n ti sọ fájọ EFCC pé kí àjọ EFCC kí wọ́n tú àṣírí àwọn alákatakítí ẹ̀sìn kan tí wọ́n sọ pé àwọn làgbà ọ̀jẹ̀ alákatakítí ẹ̀sìn tí wọ́n fowó ṣagbátẹrù fáwọn agbésùnmọ̀mí kí wọ́n túnú àṣírí wọn ká mọ̀ kí Nàìjíríà ó kú ònú òkùnkùn lọ́bọ̀lọ́bọ̀ tá a wà yìí ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò sharia ní Nàìjíríà the Supreme Council for Sharia in Nigeria ni wọ́n ti pe alága àjọ EFCC níjà eyín Olúkóyèdé ọ̀la wípé ó sọ̀rọ̀ níjó ní pé òun mọ àjọ EFCC mọ àwọn karambà ní ẹ̀dá tí wọ́n jẹ́ bíi bàbá ń sàlẹ̀ ìyá àsàlẹ̀ tí wọ́n fi owó gbọ́ bùkátà àwọn agbésùmọ̀mí tó sì jẹ́ pé àgbà alákatakítí ẹ̀sìn làwọn tí wọ́n júwe òun àjọ sàríà ni ẹ sọ fún àjọ EFCC kí wọ́n tiẹ̀ dákọ̀ àwọn ẹni bíi tó darapọ̀ máwùjọ nàìjíríà ká lè bá àmẹ nínú ẹni ká lè bá àmì yàn nínú èèyàn. mo kò ń bi eléyìí o mo fẹ́ fetí yín ba ìròyìn kan níbi tí àjọ serap ti kọ lẹ́tà sí tinubu ààrẹ nàìjíríà pé kí tinubu kọ́ wádìí àbàtẹ̀ ìdẹ́gbẹ̀ngbẹ̀rinmọ́sẹ́lẹ̀kì àjànàkú owó àgbọ̀gbátímù kan tí a lọ rèé yá lọ́dọ̀ IMF táwọn èèyàn sì jí i bá a ṣe yá tán àyájí àyájí. àjẹgbèsè wọn tún jí gbèsè gbé mọ́ wa lọ́wọ́ ta ni ó wàá san gbèsè òyìnbó ah, àwòdè ìròyìn bèrè ta ìwọ́dọ̀ lọ́sàn-án àwọn ọmọ nàìjíríà là ń san. ó rí mẹ́yìn ẹ̀ ara wa wọ́n ti ń yọ. owó àwàdà. inú wọn ti ń yọ lára ah, gbogbo ọ̀nà tí wọ́n gbowó fún pé wọ́n lànà tí ọ̀nà ọ̀dà tí ń bọkọ̀ rẹ̀ jẹ́ wọ́n ti ń yọ lára ẹ̀ ọsibítù tí ò sóògùn bẹ́ẹ̀ tí kò dókítà ò rí sẹ́gidi ṣe bẹ́ẹ̀ ara ẹ̀ wọ́n ti ń yọ̀hún owó ọmọléèwé tí ń wá sókè tí kò sí facilities ní yunifásitì mm. àti tó sì yẹ kí ọ fowó wọ̀nyí ṣe ààrẹ ni ẹ ti ń yọ. ara tèmi kọ o ṣáà tẹnjú mímì àwọn olè ara aráàlú wọn ti ń yọ ara tèmi bó o mélòó lè mi. àṣé ìwọ ìsara ah. lò ọjà karòyìn ṣe tiẹ̀ àmọ́ bí ó ṣe dún létí ẹ̀. àjọ tí wọ́n ń tọpinpin ìdúródédé ọrọ̀ ajé àti ẹ̀tọ́ tó ń ti ìjíhìn iṣẹ́ ìríjú ẹni láwùjọ ilẹ̀ yìí serap àná ni wọ́n ti ké sí ààrẹ bọ́lá tinubu pé kíákíá báyìí báyìí kí tinubu ọlọ́rẹ̀ wádìí àbàtẹ̀ three point four billion dollars àbàtẹ̀ bàtẹ̀bàtẹ̀ three point four billion dollars eléyìí tí wọ́n lọ́rẹ̀ yá lọ́dọ̀ àjọ tí ń yáni lówó lágbàáyé International Monetary Fund IMF àmọ́ lọ́gán tí wọ́n yá owó ọ̀tán ni wọ́n pe kí wọ́n gbowó délé owó hùyẹ́ ó sì fò sáwọn ibìkan tí wọn ò lè sí tí wọn ò lè júwe fún wa dàsìkò tí à ń sọ yìí ẹni tí í ṣe ayé igbákejì alákòóso àjọ serap kọ́láwọlé olúwadáre òun náà ni ọ̀tọ̀wọ́ bọ àtẹ̀jáde ìlókọ àjọ serap o ó ní à ń gbóríṣiríṣi o etí ti kún o kódà inú ti kún fún bí three point four billion dollars tá a lọ rè yá lọ́dọ̀ IMF bí a ṣe rí ipa ẹ̀ tá a sì mọ ibi tí wọ́n darí owó gbà títí dàsìkò yìí Tinubu lọ rèé wá díẹ̀ kó o sì gbé àbọ̀ wádìí sétí ọmọ nàìjíríà. tó hmm. ti délẹ̀ ni. ẹyin mo délẹ̀ kó lè bá yí ọ pé. ẹ mo ti gbọ́ mo ti gbọ́ ròyìn o eléyìí yẹra ẹ wò ni ìròyìn eléyìí náà bá dé o lójú ìwé ìròyìn ti Nigerian Tribune editorial ni wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde látẹnu Olùkóyèdè ẹni tí í ṣe alága àjọ EFCC lórí àwọn èèyàn tá a fi sídi kòkò ẹ̀wà táwọn náà tó ń jí ẹ̀wà jẹ hmm. Hmm, gẹ́gẹ́ bí wọ́n ti kọ sínú ìwé ìròyìn yìí wọ́n lọ yẹ kí wọ́n kàn sára sí alága Ọlá Olúkòyèdè lórí àjọ EFCC ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu ẹ̀ tó sọ pé ẹ wo àwa náà ṣetán láti yẹ ara wa wò ìwọ tó bẹ̀rẹ̀ tó fẹ́ mọ̀ wòdí èèyàn ẹlòmíín bẹ tí ń wo tiẹ̀ náà hmm. lẹ́yìn báyìí kí lọ́wọ́ abadé o wọ́n nínú ọ̀rọ̀ tí alága EFCC tó sọ fáwọn òṣìṣẹ́ àjọ náà ní àyájọ́ ti ọdún tuntun wọn lọ sọ pé kì í ṣe nǹkan tí ọjọ́ ọmọ nàìjíríà lójú o tá a bá sọ wípé ẹnikẹ́ni tí bá ń tanná wádìí èèyàn káwádìí òun náà wò dáadáa wọn ní àwọn ẹ̀sùn kan ń bẹ léyìí tí ó ń kan àwọn lára pípa àwọn tá a ní wọ́n máa ṣèwádìí àwọn oníwà àbàjẹ́ àwọn gangan náà wọ́n tó ń dàjẹ́ bánu lábẹ́nú Olúkóyèdé wọ́n ní kò lè mọ̀ sọ́rú eléyìí ńgbọ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n ń fi àbùkù kan àjọ náà ni wípé n tó sì dojú tì ní jòlè jà lọ kọ̀ fẹ́ẹ̀ sí o wọ́n ní àdàpé olè ní jẹ́ pé ọmọ mi ń fẹ́wọ́ ó ní àwọn tá a bá ní kọ̀lọ̀ rèé ṣe ìwádìí oníwà àbàjẹ́ bẹ́ẹ̀ náà bá tún á wá bọ ọmọlúàbí yẹn jẹ́ dé pé sábà mú un tẹ́ ẹ tún gba gbogbo àwọn kan báyìí ó jẹ́ nǹkan tí ọ̀dà tí ó sì bá ojú mú o torí pé à ń sọ pé kájèkuru ọ̀tẹ̀ kọ́ tán nínú àwò bí ìgbà tẹ̀ tún gbọ́n wọ rẹ̀ náà ni ó ní ẹ jẹ́ kí n sọ let me send a note of warning ó lóun kìlọ̀ fún yín wípé gbogbo irú eléyìí kò gbọ́dọ̀ wáyé mọ́ pé rìwáyà ta ni ó tún kẹ̀kẹ́ ṣe ni ó tún wá mọ́ ba kẹ̀kẹ́ jẹ́ mọ́ wà lọ́wọ́ <coughs> lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn Nigerian Tribune wọ́n kan sára sí ọ̀gbẹ́ni Olúkòyèdè fún ìgboyà tó níyì tó sọ fún àwọn àjọ EFCC kí wọ́n mọ kákó yàwọ́ nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe nítorí pé gbogbo ojú ìní ń wo àwọn o. tọ ọ̀rọ̀ gbogbo ojú ń wò wọ́n nìkan ò tó tax force wo ní sọ àwọn òṣìṣẹ́ EFCC náà láti mọ bí operation wọn ṣe ń lọ pé sáwọn náà ǹjẹ́ ó sí ìgbìmọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ tí ń sọ àwọn ìgbìmọ̀ tí ń sọ gbìmọ̀ ìgbìmọ̀ ń bẹ nígbọ́ ìgbìmọ̀ ẹ̀rí ọkàn ok ìgbìmọ̀ ẹ̀rí ọkàn ǹjẹ́ gbogbo wa náà la wá ní ìgbìmọ̀. ọ̀nà yé kan òun náà ni gbogbo ayé ń kí kú oríire ti ọjọ́ bí ọgọ́rin eighty ni bàbá báyìí kálukú náà ni ó sì ń kan sára ọ̀rọ̀ ìwúrí lọ́lọ́kan ọ̀jọ̀kan ńgbà bàbá ó sì sọ̀rọ̀ ń tiwọn bàbá ní mélòó la at eighty gbogbo ohun tí ń jẹ́ àádà àádà àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ ọ̀rọ̀ ilé ayé èmi ti wú ọ̀dà sẹ́gbẹ̀ẹ́ kan ilé ayé ó ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan lápá ọ̀dọ̀ tèmi ọ̀run paradíṣe ilé ológo ni àwọn ti ṣe tán fún báyìí i am ready for heaven bàbá ọ̀nà yìí kàn lọ sọ bẹ́ẹ̀ ìròyìn ẹni pé bàbá o n tó tún kan àjọ EFCC náà tún ní ìròyìn eléyìí ojú ìwé karùn-ún Vanguard ni wọ́n kọ sí o wọ́n ní àjọ EFCC ti ní ìdẹ́gbẹ̀ngbẹ̀ àjànàkú erimọ́sẹ́lẹ̀kẹ̀ bàbá ńlá owó kan ní ọba ní iléeṣẹ́ tí wọ́n ní kó mọ̀ mójútó ìgbáyégbádùn ọmọ Nàìjíríà tá a mọ̀ sí humanitarian ministry hmm, àjọ EFCC ló sọ bẹ́ẹ̀ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC ni a gbọ́ pé wọ́n ti rí owó kan tó lóko lóòkì bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ní iléeṣẹ́ tí ó ń rí sí ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ tí wọ́n ní kó máa pàṣẹ nílẹ̀ yìí Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation ẹnìkan tó yọ ọ̀rọ̀ sọ fún oníròyìn ló sọ pé ṣe rí i àjọ EFCC rí àbàtẹ thirty billion naira ọgbọ̀n bílíọ̀nù naira. òun náà ni wọ́n rí gbà padà látọ̀dọ̀ mínísítà tí ó ṣẹ̀ṣẹ̀ kú ò ní ipò Sadiya Umar Farouk seventeen billion míì ni wọ́n tún rí gbà padà lákàtà mínísítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ̀n bóde kúrò lórí àpèrè àṣẹun suspended, eh, suspended minister ministry yẹn seventeen billion kan lẹ́gbẹ̀ẹ́ thirty billion kan lẹ́gbẹ̀ẹ́ ìdẹ́gbẹ̀ǹgbẹ̀ owó buukù ni ìròyìn yẹn òun náà ní ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. ọ̀dà àbáná bọ́ ọ bá nìkan sí kọ́ ọ̀ka orí pé ó ti rókè báyìí. ẹyin ọ̀dà jẹ́ àfẹ́ ní sí eh, jẹ́ àfẹ́ eh, eh, ní sí. èyí tá a lè fi sí kojú bí eré ìdárayá náà lọ níbi tí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa Super Eagles hmm. wọ́n ti ń sọ pé pé ṣé South Africa ni ẹ jẹ́ wọ́n mọ̀ ọ́ bọ̀ a fọ́n lẹ́kṣọ̀ bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù a fọ́n lẹ́kṣọ̀ ni ṣùgbọ́n eh, kí ni. torí eh, àwọn méjì kan wà nínú ìdíje tá a jọ lọ gbà tá a jẹ́ ọ̀tá ayé àti ọ̀run ìkan lórí ọ̀dàn mhm. ìkejì nínú tanjura wọn láfíríkà ìwé méjì ọ ìwé òjò ọ àti eh. kọ́kọ́ ṣẹ́gun ọ̀tá orí ọ̀dàn Cameroon àti fàmì ayò méjì júwe bí wọ́n ṣe rìn sọwárí South Africa inú máa bí wọn bí wọn bá ti ń gbọ́ giant of africa nàìjíríà <laughs> giant of africa giant of africa lóòótọ́ la giant lórí ìwé àmọ́ à ah, giant ah. nínú ìgbésí ayé wa ah. <laughs> wọ́n wá wò pé kí lélẹ̀ giant mú south africa gbogbo nǹkan làwa fi ju ẹ̀yin lọ ẹ̀yin láyé sì ń pè ní giant of africa bóyá orí orí fídì láti wá fẹ́ sọ̀tì ẹ̀ láti wá fẹsẹ̀ ṣàlàyé. ìyẹn tún le o ìyẹn tún deep o àmọ́ gbogbo nǹkan wá rí bákan náà ṣá Arsenal fìyà jẹ Liverpool ṣá hmm, bẹ́ẹ̀ náà tún ni bẹ́ẹ̀ náà tún ni kinní náà tún jìyà lọ́wọ́ Manchester United West Ham. ó jìyà lọ́wọ́ Manchester. ah mẹ́ta náà tún ni. Ah, ẹ̀yin náà try. ikosa, ikosa, ikosa. ẹ̀ try ẹ̀ try. ẹ̀ náà try. Hmm, ẹ̀ ń try. all right bí wọ́n ṣe fìyà jẹ Chelsea rẹ. ẹ Ọlọ́run ah, ọlọ́run ìjọ sí Chelsea. orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ ya <laughs> orí mi kọ́ tí ò dáa yá dìde Ah, ok situation room lọ́kàn yes. Bye. ajá balẹ̀. If the pain and the ache dey cause you wahala, make you use rub. Oh, When kata and the cold dey give you palava, make you use rub. When your muscle dey ache and you want fast relief, make you use rub. Just rub and the pain go go sharp sharp. Rub pay down. Alright, no fam. My name na brother Shaggy aka Mr. Rob. And I can tell you, say rub they deliver fast and long-lasting relief for muscle aches, joint pains, and symptoms of cold and catarrh. Rubbing. out. See, eh, I be short to cut my star. I know they like long thing at all. That is why star 919 hash from UBA be my sure party. Hey, eh, eh, hey, eh, hey. E no get any transaction where I won't do. Why not go use star 919 hash? Whether I want buy airtime o, na star 919 hash. Whether I want buy data, na star 919 hash. Whether I want quick quick send money to my papa or I want run small jollyment for my DSTV something, na still star 919 hash. And you want sabi why this in the sweet before body? <laughs> na say I no need the data. I no need hotspot. Whether na 99 Pro Max or na Palace 3310, na star 919 hash from you